نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وهم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a sọ̀rọ̀ tó gùn díẹ̀ lórí irun pípè àti ìkọ́mà ní ìjókòó àtọkọjá bí gbólóhùn wọn ṣe kéré tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kó àwọn nǹkan rọ̀gọ̀rọ̀gọ̀ tí ó jẹ́ pé oríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama sínú pẹ̀lú bíbẹ̀rẹ̀ pẹ̀lú ìfirinlẹ̀ pé kò sí tó tóbi bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala látara wípé látara eléyìí kò sí tí ẹni téèyàn sá di tàbí téèyàn sá bá tàbí téèyàn sá fún ìbínú rẹ̀ nígbèsí ayé ẹ̀dá tí ọ̀rọ̀ yẹn ó fi yanjú bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. lẹ́yìn eléyìí àwọn kàlmáàtì wọ́n fi àwọn nǹkan kan pàtàkì kan fi rinlẹ̀ ó ní ìmájẹ́ kí ẹ̀rí ọkàn ọjẹ́ yẹn gbogbo gbàgbọ́ pé kò sí ẹni tó tó sìn bí wàá ṣe ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àti pé kì í kàn ṣe yí pé èèyàn kàn ṣe nǹkan yí pé òun fẹ́ ṣèjọsìn bó bá ṣe wù ó lásìkò tó bá wù òun ní òǹdí wọn bó bá ṣe wù òun ó gbọ́dọ̀ fi jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa ní pàtàkì ìfirinlẹ̀ pé ashhadu anna Muhammad rasulullah. lẹ́yìn eléyìí àwọn nínú gbólóhùn yìí wá pèpè sí nǹkan àkọ́kọ́ tó jẹ́ wípé ó ní ẹ̀dá ó fi jèrè ní gbangba ajọ́ gbẹ̀ndàlkíyàmà ó ní irun torí pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ndàlkíyàmà ó ní irun tírun bá ti wọn bá ẹ̀dá yanjú ntoku nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọn bá ti yanjú tọ́ kò sí tó lè gbé wá gbangba ajọ́ gbèǹde àlìkíyàmà tí wọ́n gbà rẹ̀ kó làwọn má bàṣẹ wa jẹ́ ló fi jẹ́ wípé pàtàkì kíkí sásìkò mímú bá ó ṣe ká mú ní àwọn ìpèpè ìpèpè wípé. ká wá ṣe oríire ìyẹn oríire gbére oríire láíláí ah, lẹ́yìn eléyìí ó tún wá fi lọ́lẹ̀ sí kò sí ní tó tóbi o tó yẹ kéèyàn sádi kéèyàn sábà kò sí tí ó yẹ kí ó jẹ̀yàn lógún bí ẹ bá ṣe ti ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà yẹn ó tún wá fi lọ́lẹ̀ gbólóhùn gbẹ̀yìn wípé torí pé kò sí ẹni tí ó yẹ kéèyàn sìn o kò sẹ́ni tó tó sìn àfi ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala nìkan irun pípé ó ní àwọn ìwọ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn gbólóhùn rẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ṣe kó àwọn tàbí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. allahu akbar allahu akbar allahu akbar allahu akbar mẹ́rin nìyẹn gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wa sọ yìí pé wà á wá wí jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah jẹ́jẹ́ wà á sẹ́ẹ̀ tó wá gbóhùn sókè sí ashhadu an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 tàbí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah láì pé ìtàpè sínú yẹn ajẹ́ mélòó nù mẹ́ẹ̀ẹ́dógún torí mẹ́rin yẹn náà láyọ̀ kó nù rẹ̀ ìkọ́mà ọ̀nà méjì náà ló fi kọ́ àwọn sáré.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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الفلاء قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله but أني وأنت تقول في آذان الأولى الفجر àdánù tàkọ́kọ́ àlùfájẹ̀rì ẹ̀yìn tàṣùbà kò sọ pé as-salatu khayrun minan nawm. Abu Mahdura ọ̀kan nínú àwọn tàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam kọ́ ní irun pípé tó pé òun ń pèrún fún ọ ní Makka ó òun máa ń pèrún fòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ti di adhanil fajril awwal ìrun pípé alfajri alákọ̀ọ́kọ́ èèyàn nígbà tí alfajri tòótọ́ ò tí ì yọ òun máa ń sọ pé asọ́láàtú khairu minan naum asọ́láàtú khairu minan naum tó ń túmọ̀ sí pé kí ni pẹ̀lú àwọn ẹ̀gbà wáyé alfajri alákọ̀ọ́kọ́ tí àsìkò oorun ò tí ì tó tó ṣe sàárì jíjẹ ní ẹ̀tọ́ but irun kíkí ó ṣe ní èèwọ̀ tọ́lẹ́ tó bá lóun kásùbà ń gbà yàn ọkàn ṣé náfìlà lọ́yàn ṣá ó súnmọ́ kọ́kọ́ gbẹ̀ṣẹ̀ torí ó kí ìmọ̀ ọ̀nà ní tí àsìkò rẹ̀ títù ó ṣe léèwọ̀ but ó ṣe sàárì jíjẹ ní ẹ̀tọ́ but irun tẹ́lẹ̀ kejì ó ṣe sàárì jíjẹ ní èèwọ̀ ó ṣe kí ni irun ọ̀ràn yẹn kíkí ó ṣe ní ẹ̀tọ́ lọ́fi jẹ́ wípé irun pípé bákan náà ni bá ń ṣe ń pe gbogbo òun irun zuhu nísìn tá pè bẹ́ẹ̀ náà láti pe ti àṣùbà kò síra wọn but èyí tí a fi kún as-salatu khairu minan nawm yẹn torí wípé ìrun àsùbá méjìlá máa pè ọ̀kan kó tó tó èkejì nígbà tó tó tán èyí tí kó tó tó yẹn sọ alfajr kárẹ̀ alfajr tamoko tí máa kọ́kọ́ jáde ní ìsinmi nǹkan bíi five thirty ọ̀sọ̀ nǹkan bíi five thirty ní ìsìn ní máa ń jáde gbàtí bá ń wọ nǹkan bíi quarter to to six tàbí ten minutes to six yóò pẹ̀lú ọyẹ́ tó wà ń ta yóò hàn gedegbe yìí pé alifájẹrẹ ẹlẹ́ẹ̀kejì ti jáde tí kejì bá ti jáde ìmọ̀ mímọ́ ọjọ́ ni ó tẹ̀lé bọ̀tà kọ́kọ́ yẹn tó bá ti jáde tó bá ti wọlé òkùnkùn ó tún jáde kó tó di pé tèkejì jáde. now kì í ṣe ẹnìkan ẹni tí ó bá pè wọn wọ́n fẹ́ kí ohun rẹ̀ kó kórin lẹ kó dẹ̀ ní àwọn adab àwọn àṣesí tó gbọ́dọ̀ tèmi afẹ́kọ̀ọ́ wa nù àlùwàlà torí zikir ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n sálámà sí lẹ́yìn ìgbà tó tọ̀tọ̀. kó tó dáhùn sálámà yẹn ó kọ́kọ́ ṣe tayammum náà kì í ṣe pé wọ̀ ni kéèyàn ṣe zikir láì lálùwàlà torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam gbogbo kòrèkòrè gbogbo gbàkígbà ní ma ń ṣe zikir ṣùgbọ́n kéèyàn wà nínú àlùwàlà ló lọ́lá jù wọ́n fẹ́ kí a ṣe ti kébìlà wọ́n fẹ́ kí a kì í ní ká ní kì í dẹ́ ṣe nìkan tí a bá ti débi hayya ala sọlá hayya ala fẹlá ká rọra gbé orí sí apá ọ̀tún díẹ̀ níbi hayya ala sọlá tìbí hayya ala fẹlá ká gbé orí sí ọwọ́ àlàáfíà díẹ̀ orí nìkan ni kì í ṣe gbogbo ara káwa yí igbá àyà wa kìí ṣe nìkan wọ́n fẹ́ bí táàtì pèrún kọ́ ga sókè ní àwọn tí wọ́n bá fẹ́ pèrún fún wa wọ́n máa fi ń jáde síta wọ́n á gun ibi òkè lọ láti má mú súnà yẹn kú ńbẹ bó tiẹ̀ jẹ́ pé a ní máìkì lọ́wọ́ wọ́n fẹ́ kí a fi ọwọ́ sétí ká fi lè pariwo yẹn dáadáa ibi tí ohun ẹni tó pè ń bá rinlẹ̀ dé ibẹ̀ ni gbogbo àwọn nǹkan tí ń gbọ́ ó jẹ́ yẹn ni ó jẹ́ nǹkan míì tí ọlọ́run ọba dání ni wọ́n tọrọ àforíjìn fún níwájú ọlọ́run ọba jọ ló fi jẹ́ pé ládàá pọ̀ fún ìrun pípé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ń ṣàdúrà fún àwọn tí wọ́n ń pèrò ó ní bó ṣe ṣe fún àwọn ìmáàmù tí wọ́n ń kírun fún wa náà ó ní ọlọ́run bàbá tó àwọn tí wọ́n ń kírun fún wa bá a tọ́ wọn sọ́nà torí tọ́sọ́nà wọn wọn lórí wa gbígbà àrùn wa ó so mọ́ ìtọ́sọ́nà wọn ó ní bá a forí jìn àwọn tí wọ́n ń pèrún fún wa a asọ̀rọ̀ tó pọ̀ lórí avan tó jẹ́ wípé àwọn àbẹ̀rẹ̀ pọ̀ tá a ti yanjú lórí rẹ̀ afẹ́fẹ́ àyílẹ̀ kọjá wípé wọ́n sì fọ̀rọ̀ àyànjú ọ̀rọ̀ azan inshallah al-karim uh, next week àwa bọ́ sínú iṣẹ́ gangan tó jẹ́ as-salat kí ọba adẹ́dà kọ́mọ́dàlú aláyà kọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa kọjá kábà níbi tó lérè. Jazakumullahu khair. Naam wọ́n ní ká béèrè pé ṣe tí ó bá ní béèrè lórí azan ṣé kó kó má béèrè àbí tọ̀ inshallah now àwọn ta ní béèrè yes one two three four five. one two three four five ẹni tó wà lẹ́yìn five ẹ̀ mú sọ̀rọ̀ six seven eight nine ten. na ká tó máa gba ìbéèrè wa ká pe àkíyèsí wa sí àwọn kankan òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ṣtakati nnar ila rabbiha faqal akalat ba'di ba'da ó ní iná ó ké pàjáre lè bá ọba adẹ́dà pé gbígbóná jajaja náà mi ó gbóná débi pé ó ní òun náà lára ó ń jẹun òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní Allah subhanahu wa ta'ala wá fún láàyè kó mí lẹ́ẹ̀mejì lọ́dún òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ní ìfẹ́kì mímì ni oòrùn ooru tí máa mú jajajáun àti ọyẹ́ tó máa ń ṣẹlẹ̀ khabar lélẹ̀ láti fi ṣe kíni láti fi tún àkídà wa ṣe kíni tó yẹ ká ṣe nínú àwọn nǹkan tó pàtàkì téèyàn máa ṣe tó tútù bá mú báyìí ó ní ààwẹ̀ gbígbà òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ní asọ́mu fi ṣìta alghani matubarida ó ní bí máa gbà àwẹ̀ nígbà tí ọyẹ́ bá mú tó tútù bá mú ó ní ìfà tútù ni ìgbà tí àwọn abẹ́rẹ́ àwẹ̀ kó tó di nígbà tí ọba fi wọ́n aago mẹ́fà yọkàn máa wò ní pé ṣó ń gbà àwẹ̀ ṣá torí yí pé kí ni dehydration yẹn ò ní sí débi pé yóò ó ti kó fàájọ náà nù aha so afẹ́ká pé àkíyèsí wa sí eléyìí kí ọba adẹ́dà kọ́mọ́sí àti ní ìrọ̀rùn fún wa ibòmí wa tó jẹ́ pé yìí máa tutù débi wípé àyílà àti asri zoro àti asri wọn papọ̀ ni tó àti jáde ìta kò ní ọrùn bíi òkè wa lọ́hùn Zaria Jos Kaduna Kano nǹkan kan báwọn bẹ́ẹ̀ náà ni magrib àti ṣá wọ́n pa méjèèjì tìkọ́ ni tábà ti kí magrib tán wọ́n tètè kí ṣá torí àti jáde padà wá kí ìṣá kó lè má rọrùn àti pé mímọ́ àlọ́mọ́bọ̀ yẹn kò ní rọrùn kò sí téèyàn kàn mára tí ò ní wọnú ọpọlọ èèyàn à ń fi ọba adẹ́dà à ń fi títóbi rẹ̀ bẹ́ẹ̀ kó yà wá ya ya iná rẹ̀ ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ kíámù. Wa alaikum assalam. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله Thank you. ìjókòó àrùn ìjókòó àrùn nìkan ló ní ikọ̀ àṣẹ sájídà alákọ̀ọ́kọ́ àwa dìde láti ìjókòó ká tó lọ fún sájídà ẹlẹ́ẹ̀kejì ìyẹn nìkan ní ikọ̀ àwọ̀ nàìjíríà kan. òjíṣẹ́ náà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó sọ àwọn ibi tí a gbọ́dọ̀ fi kanlẹ̀ ní sùjádà wa ó pe àwọn èdè kan tó yẹ kó lágbára ó ní ẹ̀yin mùsùlùmí o ẹnikẹ́ni tí ò bá dìde nàró dáadáa ní rúkú rẹ̀ tàbí ní sùjádà rẹ̀ kò ní òun o ó wá fi àwọn ibi tí a gbọ́dọ̀ fi kanlẹ̀ a gbọ́dọ̀ fi balẹ̀ a gbọ́dọ̀ fi ṣe sájìdà tá a bá lọ sùjádà lórí ìrun ó ní orí ṣùgbọ́n kò fọwọ́ kan orí imú ló fọwọ́ kan tó ń túmọ̀ sí pé kìí sórí nìkan là ń sọ o ó ti gbọ́ orí yé o ibi náà gbọ́dọ̀ kanlẹ̀ pẹ̀lú orí o ara orí yẹn ni imú wà o ó gbọ́dọ̀ kanlẹ̀ o ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹfàkùn méjèèjì that point ẹ̀ sí kíbla báyìí gbogbo ẹ̀ jẹ́ mélòó méje tá a bá kà mẹ́jọ la bá kà sí but méje ló kà fún wa sallallahu alaihi wasallam so méje rẹ̀ náà láti fi. ọ̀nà tí ń gbà jẹ mímu àfọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ìgbà ìgbà sàrà tàbí sẹ́ẹ̀rì tíyẹn fi èrú kọ́ ọ̀rọ̀ haramu. èrú ni pọ̀tùkì wá sí fún àwọn ká béèrè pé mọ́sálásí tí wọ́n kọ́ bí ibò ni wọ́n ṣe rówó rẹ̀ ada haraj kò sí tó wá ń yẹn. sọlá sọlá sọlá. na iná yìí kò ní gbà but àfihàn lẹ́fọ́ lọ́wọ́ òun àti ọlọ́wọ́ nù but wípé àwọ̀ wa ni máa tọrọ ká. ipe ah, bọ́ọ̀ ni wọ́n ṣe kọ́ mọ́ṣáláṣí bọ́ọ̀ ni wọ́n ti rówó rẹ̀ bọ́ọ̀ ni mọ́ṣáláṣí àsìkò òun tó alọ́kẹ́bù but ẹni tí a bá rí i pé kì í ṣọ̀rọ̀ masjid nìkan ẹni tí ó bá jẹ́ pé ọ̀nà jíjẹ mímú rẹ̀ jẹ́ haram ká má gba ọrẹ lọ́wọ́ rẹ̀ àfi tó bá di ká má gba ọrẹ lọ́wọ́ rẹ̀ àfi tó bá di kàráǹgìrá. sell previous six years wọ́n ní káwọn gbogbo òbí lọ́wọ́. àwọn abẹ́ṣọ́ wọ́n kà ń náwó ni wọn ò tí máìkì ìdọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ lọ gbójú ni. Ha ha ha ha. sọmọ kó ti gbókun ní ìsìn so tó ọba tiẹ̀ sí bí àforíjì ọ. وعليكم السلام ورحمة الله يهديك والله وأنت جزاكم الله وإليك غسل جنابة لا سلام

نعم تشهد تشهد الأول أو الثاني آه باشي جوكو تشهد على كوكو أيات التلاكيجي تلاكيجي تورق bọ̀tálá kọ̀kọ́ kò yí ti tẹ̀wọ́rò ti alákọ̀ọ́kọ́ tó bá yẹ pé bọ̀tẹ́lẹ̀ kejì onítẹ̀wárò ìdí ọ̀kàlẹ̀. a ṣe gbogbo àwọn àlàyé yẹn tá a bá dé orí sifatu surat. ní àwa ti máa sọ wọ́pẹ̀. bẹ́ẹ̀ni. pé kìí kọ̀ọ̀bà kìí yọ ọkọ rẹ̀ kọ. bẹ́ẹ̀ni. bákan náà kò sì ní méjì kan owó báwo la ṣe máa sọ wọ́pẹ̀ nígbà tá a bá fẹ́ kúrò ní sórí. sórí ìta. ok tó bá ṣe ọwọ́ báyìí tọ́nà sí kíbla yóò máa mì ní mímì tẹ̀yẹ pé tí yóò bá ṣe èèyàn ò ní mọ̀ pé mì nígbà tí máa ṣe tàṣáwòdù ló fi jọ yí ló sọ yí pé ó nípa ó dẹ̀ ń kó ìyà jẹ àṣetọ́nù ju yí pé ká mú irin ká làá máa lọ. wọ́n ti ṣùgbọ́n àpò. ọ̀pọ̀lọpọ̀ máa ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ó torí a rí nínú àwọn àfáà wa tí wọ́n ṣe tàwílù rẹ̀ wípé ẹlẹ́ẹ̀kejì yẹn gan làkọ́kọ́ wípé ìkọ́mọ̀lẹ́kejì ibi tí wọ́n ti mú tàwílù yẹn wá ni wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé bayna kulli salat adhanay as-salat láàrin adhan méjèèjì gbogbo adhan méjì méjèèjì ìrun wà ń bẹ fẹ́ni tó bá fẹ́ ìkọ́mà náà adhan ni so ti yé báyìí nìsín ìkọ́mà adhan lòun náà so tawil tí wọ́n ṣe ni wípé ìkọ́mà adhan lòun náà but àsọlátù khairu minan nawm láti táwọn èèyàn jí ni gbogbo àwọn tẹ́ ń sọ àsọlátù khairu minan nawm fún ọgọ́rọ̀ wọn ti wà nínú masjid kì í dẹ́ tún ṣe èèyàn nìkan ṣé tí wọ́n bá pe àsọlátù khairu minan nawm mu ṣé a lè máa jẹun títí tí wọ́n fi ṣe kọ́mà la yaqulu bi hada ahad ntọ́wà lẹ́nu wípé ìrún pípẹ́ alákọ̀ọ́kọ́ ó ṣe oúnjẹ jíjẹ lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá fẹ́ gbààwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ kejì ó ṣe oúnjẹ jíjẹ ní èèwọ̀ tá a bá sọ pé azan yẹn nìyẹn pípé ẹlẹ́ẹ̀kejì ṣé tí wọ́n bá pe àsọ̀láàtò kẹ́rù mi náà lásìkò tí àwọn ń pè yẹn tán ṣá lè máa jẹun títí títí wọ́n fi ṣe ìkọ́mà kò tí ó sọ bẹ́ẹ̀ náà fà so ibi tọrọ ti tọrọ ti wọn bọ̀ láṣẹ àbí àwọn àfa wa tí wọ́n pọ̀ tí wọ́n dúró lórí báyẹn ìtọ́fà tí ó fi gbalẹ̀ nìyẹn tọ́ba onú akọrọ̀bìlì masalik ti eh, ti afa eh, tó ṣe. máa rántí ọkọ rẹ̀ rẹ̀sùn iṣẹ́ afáǹlá nínú ọkàn náà ọrụ rọ́yìnmọ́ mi wípé irun yẹn òun ni wípé òun ni eléyìí so gan nínú àwọn gan tó ń pé á fún un afa tó ṣe. hamishu tó ṣe takiku tó ṣe àlàyé lórí tafsir jalalain wọ́n ṣe sharhu eh, akrab masalik wọ́n ṣe ní bulogatu salik fi fiqi malikiya wọ́n ṣe nínú àlàyé ń bẹ̀ wípé eh, adán ẹlẹ́ẹ̀kejì ò ní kọ́ eh, takọ́kọ́ yẹn gangan ni etí alifọ́jẹ́ rí bá ti yọ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ gbalẹ̀. Hmm. na alaikum salaam tuba. na. lọ́dọ̀ ní ìjẹta ìdarí

ọ̀dọ̀ wa náà. tó máa tún jẹ́ kọ́kọ́ máa balẹ̀ pé díẹ̀ ní pé sẹ́mi ìfẹ̀sìlẹ̀ ó wà láàrin. ó lè jù bẹ́ẹ̀ lọ gbà ló fi jẹ́ pé ọ̀ràn àyàn ni fún gbogbo àwọn ibi olúkálukú níbi tí wọ́n bá wà kí wọ́n ṣọ́ àsìkò òun táǹtẹ̀bù yẹn ṣara rẹ o àti tí ń bẹ nínú aago yẹn wọ́n kàn fi ṣe wọ́n gbìyànjú ni ìgbìyànjú ńlá ni ètò bá yẹ kó lo GPS ó tún máa ń ó máa ń ṣe kí n torí yóò pìkì àwọn àwọn rárá kíní tẹ́ máa ń fi tẹ́ máa ń rìn yẹn kí náà ń pè náà àwọn omi ìwà àtọ̀jẹ́ yìí pé ìkẹjà ni ó pìkì yóò fún ọ ní táàmù ìkẹjà àdẹ̀rí mi tọ́jẹ́ pé ń gbé ìṣẹ́rí ọlọ́sìn ìṣẹ́rí wá bí ó ń gbé ọ̀kan wà tọ́jẹ́ pé ó ń gangan a ní ìdòwò álímì street tọ́tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé mi báyìí so tìgbà tí mo wà àwọn táìmì yẹn táìmì tó fún mi fún ìṣẹ̀rẹ̀ ọlọ́fin ètò fún mi fún ìdìwọ̀ alẹ́mi ó súnmọ́ra dáadáa díẹ̀ bí ìṣẹ́jú kan méjì mẹ́ta ni ṣùgbọ́n ti kẹjà sí ibi ó yapa díẹ̀ ó yapa gan so nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé aṣọ àsìkò oorun ni masalan ìgbà tí wọ́n ní magrib ti tó òjíṣẹ́ náà sàn ni ẹ bá ń wò wọ́n wò àráǹdì bí o ṣóòrùn ti wọ̀ ó ti wọ̀ ọ̀kan náà àwọn sàbẹ̀ taa rárá tá a bá bọ́ sẹ́yìn àpáta tá a tún ní ká máa ṣọ́ ojúṣe náà ni wọ́n rán mi pé kí n sèyìn wọ́n ní ṣe ń bẹ mi ń bí i àwọn tí wọ́n bá wà lẹ́yìn àpáta lọ́hùn wọ́n máa rán yùn tí magrib ò tí tó ńgbà tá fẹ́ gbéra ńgbà tá a bọ́ sókè tán a bá wo ti wọ̀ gbogbo ẹ̀ ti ṣókùnkùn ìgbà ibì kejì ní òdì kejì ń bẹ̀ oòrùn ló yọ yìí ọ̀gá mi rahimahullah ó ti jáde láyé àwọn eh, hakadini bí sefara ti mamlakta rabi ti saudiya ó ní najib mo mọ̀ pé ó mú iṣu nísìn torí gbogbo nǹkan tẹ̀ ọ́ sọ pé ó múná ìwọ wo ibi tó òun ti jáde nù kí wọ́n má sínú èmi ò wo ibi tí òun ti wọ̀ bí èmi ò sínú tẹ̀. <laughs> so irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ so láti mọ̀ yìí pé kìí ṣe bì kan kìí ṣe bì alẹ́jọ́ wà lẹ́kọ̀ọ́ náà lóòótọ́ but kìí ṣe ìgbà kan náà ni oòrùn ọwọ́ tàbí oòrùn ọyọ̀ àsìkò yẹn máa ń lọ díẹ̀ ó máa ń yàtọ̀ síra wọn ten minutes five minutes gbàmí fifteen minutes. All right ní ibi tí mo wà ń bí tí mo bá ti nà ọ̀rọ̀ báyìí tí mo fẹ́ sí kíbla màá rí bálùfẹ́jọ́ rí báyìí àbí kò yọ báyìí nísìnyí o by six o'clock ó ti yọ nǹkan bíi six five minutes after six five bíi five after six ó ti yọ lọ́dọ̀ wa mi but ẹ̀yin lẹ́ sọ different yìí ń tẹ́ ẹ̀dẹ̀ rí wà á mọ̀ ní alima àwùjọ Lamu, yálà so <laughs> alùfẹ́jọ́ rí tọ̀dọ̀ yín ó ní kẹ́ ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé ti kẹjà o ẹ má tẹ̀lé ti Òṣòdì ẹ̀dẹ̀ má tẹ̀lé ti sàlẹ̀ kó ẹ má tẹ̀lé ti halkọ tá a bá rí àlùfájàrí tẹ̀yìn ò bá rí àlùfájàrí. so àsìkò òun o tí tó lọ́dọ̀ tí ó lè ti tó lọ́dọ̀ tí wa. variation yẹn lè ṣẹlẹ̀ ah. bẹ́ẹ̀ náà làwọn àwẹ̀ gbígbà ìyẹn náà lè possible. Now. na. àwọn àfihàn inú àwọn ọmọ ẹ̀kọ́ àbẹ̀ ẹ̀kọ́ sí ìlọ àti ìpàdé oníṣiré ìlú. ìlú àwọn àti òótọ́ oní iṣẹ́ àlàfẹ́ bá ṣe òótọ́ káwọn tó bá ṣe òótọ́ àpàdà ìlú ìyàlè táwọn bá ṣe òótọ́ nígbà tí wọ́n fẹ́ ṣe ní bí ní sísọ̀jọ́. táwọn ò yẹ kí ìbò ti jáde ìmáàmù jẹ́ gbà pé kẹ́ kí lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀.

ọ̀rọ̀ yẹn ti wá ṣe tó fi gbalẹ̀ èmi pé ọba padà ṣe lókè pé afa má sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́ṣáláṣí lé. ẹgbẹ́ rẹ̀ jẹ́ ìmọ̀ mo ti lọ. mo ti lọ. ok ọjọ́ orí kọ́. Ah. bẹ́ẹ̀ni àwọn ọ̀dọ́ gẹ́ni wọ́n ní wàhálà jù. lórí bẹ́ẹ̀ sì lọ́jọ́ náà. àti yíṣẹ́ àgbàlagbà ló wọ. ẹ̀kọ́ tó bá ti máa di pé ó rí báyìí. ẹ̀yìn náà lè sọ pé nígbà tó sọ́nà mọ̀ wọ́n mọ́ṣáláṣí ó da mọ́ṣáláṣí rú. àtàwọn ìyàwó tó rí ìṣẹ̀lẹ̀ níbẹ̀ máa mú fáwọn èèyàn ní àtàlù wá wọlé àwọn ìwọ̀n tó ta àwọn ìwọ̀n tó ta ìdè ọwọ́ alẹ́ fún un. láì tẹ̀lé máa sọ pé ẹ̀yìn

wáàsí adití kúnkún lèèyàn máa ṣe yorùbá sọ yìí pé ifá adití kò sí dọ́kàn pẹ̀lú fa wáàsí adití èèyàn máa ran kúnkún ni ó sọ ó tuntun sọ ni a ta ló fẹ́ fi jọ tọ́ ọ̀bá máa tún sọ tún sọ tọ́jìṣẹ́ náà bá sọ́mọ́ ọ̀bá máa tún sọ tún sọ wọn ó lè ní maka kó lọ sí màdínà tọ́ba kan jókòó láàrin àwọn tí ò sọ kankan kò pọ́sibù ẹni tí ó bá ti ní ìmọ̀. kíndẹ̀ ni ma Allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà sọ náà ṣàlàyé rẹ̀ báyìí ọ̀ràn yẹn ni kó mu lò ọ̀ràn yẹn ni pèpè sí tí wọ́n bá ń fara ní látòrí ìpèpè yẹn ọ̀ràn ni mú sùúrù ọgbọ́dọ̀ mú sùúrù kò gbọ́dọ̀ pé torí pé àwọn sọ̀rọ̀ ọ parí nù kódà ọmọ sí bàbá sọ fún bàbá ara wa ni ń ṣe kí wọ́n tó fẹ́ rẹ̀ ṣe lórí wọ́n ń ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ apá àwọn èèyàn sákèsì lórí nǹkan kan wọ́n ní kí a lọ pe àwọn ìyá wa orin táwọn kan gbà àwọn ti gbé ìyá wa wọlé báyìí báyìí àwọn tẹ̀ ti ń ṣe nìsín wọn ò tí ì bí àwọn ìyá wa kan pàpà. àlàálẹ̀ ṣe fi ṣe ìyá àkè sẹ́yìn ò ní iṣu àwọn èèyàn ti wà lóní ìṣìnà àìmọye ọdún kọ́lọ́run tó gbódodo dé pẹ̀lú jíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jù lọ lọ́jọ́ orí tí wọ́n ju ẹni tó bí gan lọ́jọ́ orí lọ wọ́n wà ń bẹ̀ náà bẹ́ẹ̀ náà ni anabi ibrahim tó jẹ́ aṣíwájú fún sallallahu ala nabina wa alayhi èyí ń ṣe iṣu ntẹ́ ń ṣe iná mẹ́rin rẹ̀ wá ẹ̀rí dẹ̀ ní pé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ sallallahu alayhi wa sallam sọ hikma àti adab ni o kì í ṣe pé kí àwọn sọ pé torí pọ́ùn ti lẹ́rìí lọ́wọ́ kọ́ wa máa kan àgbàlagbà ń kò là èyí ẹ ṣe kì í sọ̀nà tí yẹn fi pèpè ìgbà tó yá ọ̀dà báwọn ó sì ṣe nì rárá a ní tẹ̀lé yín lórí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe ìtorí pé bọ́lá ọ̀hún sí ní àti ti àpá sí ó ti àpá sí bẹ́ẹ̀ yìí sílẹ̀ sí látara bẹ́ẹ̀ àwọn míì ń da àwọn èèyàn ń dá sẹ́ni ẹja tún àwọn ọmọ yìí sọ ẹja tún wọ́n dẹ̀ tún wò nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ sí change débi gbé ẹlòmíì nù wọn gan ló wá ṣe agbátẹrù súnà torí kí ọ̀dọ́ fẹ́ ṣe agbátẹrù súnà yìí máa ń mú ìkùnsínú wá ṣùgbọ́n tá a bá rí àwọn àgbàlagbà fàwọ́ yóò lè clear ojú ọ̀nà lọ́nà tó pọ̀ fún ọ̀dọ́ yìí tí ọ̀dọ́ làágùn lé lórí òun ọ̀pàṣẹ ni pé nítorí ọlọ́run bá sọ ní tó jìnnà àní tẹ̀lé tó bá ti sọ bẹ́ẹ̀ ó parí náà nìyẹn ṣùgbọ́n ọ̀dọ́ ó ṣe wàhálà rẹpẹtẹ lóbi jẹ́ mọ́sálà làá àwọn tí ọ̀rọ̀ yìí lè fẹ́ àwọn mọ́sálà ilé kéwò ló hàn lágbègbè wájú markaz àti bo dárudáwa extension markaz náà sàhí ọ̀lọ́lá kó o fa ọmọ tó amárkà sọ pé kéwú ló ń ké kó jẹ́ ó gbọ́ yìí ọ̀yàn yìí pé ẹni tó ń kàwé tàbọ̀dọ̀ tí ò ní ìpìlẹ̀ kankan kọ́ pé òun fi ọ̀nà hàn ádàbù yẹn ò ní síbẹ̀ bọ̀tò òun bàtò ti jẹ́ pé ó ti ní ádàbù yẹn ti tẹ́lẹ̀ kankan ara rẹ̀ ọ̀ràn bọ́ǹbù lọ́wọ́ sódì yẹn báyìí ńtọ́ lágùn lágùn lágùn tó yọ ọkàn pẹ̀sákèsì ni pé ah eléyìí ọ̀bá yìí mú ẹ̀yìn àfa o yọ lè tètè yé tó yé báyìí ẹ̀hẹ́n bó ṣe rí gangan nìyẹn so that àwọn àgbàlagbà tí wọ́n wà nínú mọ̀sáàjì yẹn kí wọ́n fa wọn mára torí àwọn lẹ́nu wọn tólẹ̀ dáadáa jù ń bẹ̀ wọ́n kàn gbé eléyìí síwájú nítorí pé àwọn ọ̀rá yìí in most cases torí wọn ọ̀rá yìí ni wọ́n ti fọ̀dọ̀ síwájú nínú mọ́sáàjì tàgbàlagbà wa ìpè kó máa kírun fún wa so táwọn bá ti di pé ọwọ́ wọn gbá wọn lágbọ̀ọ́yé wọ́n máa pàṣẹ fún wọn òmàmù wọ́n ní tọ́lọ́wọ́ bá sọ nìyẹn ẹja tẹ̀lé ní tọ́lọ́wọ́ bá sọ yóò lè rọrùn ṣùgbọ́n tí ìbá ti ṣe bẹ́ẹ̀ wàhálà máa bẹ́. ajib. ok. Now. kí ló dé ṣáàdà yẹ kó tún fi èèyàn lọ́lẹ̀ ni ní ó dẹ̀ ké lóòótọ́ ó ké lóòótọ́ òun òun pẹ̀lú rẹ̀ pé sákìyèsí dáadáa. aláìbìkítà ẹni tó bá kí ó tí ó bá tẹ̀lé aláìbìkítà ni ẹ mú sùúrù pẹ̀lú rẹ̀ kí sákèsì ẹ máa bẹ lọ́n fún ẹ dẹ̀ kí sákèsì dáadáa. asọ̀lá yóò ṣe sábà dàda àlìkà àmọ̀. Náà. Náà. Gbígbé bí máa ṣe àwọn programs láwọn ọjọ́ sí àwọn fáà tó máa ń ṣe àìní wọn. Naam. A ah, Naam. Fi ṣe ìjà àwọn ìyàwó. Má wulẹ̀ dá orúkọ. Eh, eh, eh, haramu nìyẹn àṣẹ ọ̀yà bọ́ọ̀nù. olórí bẹ́ẹ̀ ilé ẹ̀ máa ń jà pé tó bá ilé bẹ́ẹ̀ ni ilé ọ̀sán fún ìdílé pàṣípà tí wọ́n ṣe kàmpéyìn wọn àìsí wọn ni. tó ní ìjọ méjèèjì tí wọ́n máa ń lò. ìwọ́n ní tó bá ilé bẹ́ẹ̀ ni ìyá ọ̀pọ̀ ni àṣàlùbá kọ́ tó yẹ pé. à ń ṣe àwọn àlùkọ́ọ̀tù bẹ́ẹ̀. àtàwọn ọkọ̀ tó jọ wọ́pẹ̀ lóríṣiríṣi báwo láṣìwá jọ méjèèjì kò ara wọn. maslahatu rajih èyí tó bá mú dáadáa wá tó mókè jù fún àwùjọ torí àsìkò tí ọ̀gọ̀ọ̀rọ̀ ráàyè tí wọ́n fi lè ríra wọn nù ẹni tó lọ síbi iṣẹ́ látijọ́ ismail àsìkò tí ó lè sọ pé òun ó fi ilẹ̀ òun náà ni àsìkò yọmọlá ahad láti sọ pé kóun ó tiẹ̀ gbọ́ àwọn nǹkan tàbí kejì mo fẹ́ ká ti di pẹlẹbẹ mọ́lẹ̀ ni o ìtí ó gbọ́n kankan tàbí èkejì láti fi mọ bóun ó ṣe lo ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn programs yẹn kọ̀ọ̀kan gbà mí àsìkò ní tọ́jọ́ yìí pé tí ì bá ṣègbàyàn àwọn èèyàn ní time àwọn èèyàn ní time wọn ò ní time pàápàá tí táìmù yẹn tí wọ́n wá ní kí wọ́n má ṣì lò torí tí programs yẹn ò bá sí. Si, bí wọn ò wo tẹlifíṣàn tọ́dẹ̀ yẹ pé ọgọ́rọ̀ tí wọ́n máa fi hàn lórí tẹlifíṣàn gba ìyára ní orí burúkú yẹn náà ni tí wọ́n bá wo tẹlifíṣàn àwọn ìjì tí ń jà lágbègbè yóò gbá wọn náà lọ tí ò gbé wọn lọ yóò gbá wọn mọ lọ tá a bá wá rí pé aṣlù mú dáwà òun náà ní pé at any time ni anywhere sọ yìí wọlọlá tá a bá wá rí pé àwọn èèyàn wá sọ yìí pé ah, ẹ jẹ́ àpèpè ká kọ́ àwọn èèyàn ní àkídà wa fíkì wa mọ̀ámàlà wa ní àsìkò yún kí wọ́n má bàa fàsìkò yún ṣòfò àwọn àfáà mi ìgbọ́ àfáà kan tó sọ pé èèwọ̀ wà fún but tí wọ́n kàn bá ń ṣe nínú àwọn ìjókòó yẹn kí wọ́n make sure wípé kìí ṣe wípé àwọn náà fi ń pèpè sí ọ̀nà ìbíya tàbí ọ̀nà àná kí wọ́n fi tó àwọn èèyàn sọ́nà tí ó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá níyẹn dì mú orí wọn ah, ṣé a máa fi àwọn èèyàn lẹ̀ òru Christmas wọ́n kóra wọn jọ sí eid wọ́n yẹn náà fìlà Christmas. lọ́mọ ìyá kan fi sọ wípé olè ni wọ́n mo ní ah, àwọn èso olè nìkan jàgùdà pálí làwọn eléyìí torí pé kí ni wọ́n wò pé opportunity nìyẹn táwọn ó fi rówó àwọn èèyàn gbà wípé ẹja ṣàdúrà ẹja ṣàdúrà ọdún tó ẹni tọdún babaláyé ní sọdún bí wọ́n ṣe mọ sọ́nà nìyẹn fún ẹ pé típíkà yorùbá mẹ́ta lọ́kàn ni ọ̀run mìlá ni gbogbo ẹ̀ kó sàtìmọ̀ sí gbogbo ẹ̀ papọ̀ ni ó rí àfa tó kéwú dáadáa ó lóun kà sáàmù bẹ́ẹ̀ ni ọdẹ mọ̀ ń pọ̀ fọ̀ dáadáa bí ń ṣe ń tẹ̀fá ní tẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ní papọ̀ ah ńgbà tí afábá dìde lóru tí ń ṣe kíámọ̀ lẹ́yìn níbi tó ní ṣe kùnú tó gbé wò dání. kí ló mẹ́hẹ̀ àkídà ni àkídà mẹ́hẹ̀ gan so gbogbo àwọn àsìkò láti lò láti pàkíyèsí sí ọ pàtàkì kọjọra wọn kọjọra wọn èèyàn ò lè sọ yìí pé èyàn lè yan báyìí torí aburú tí ó ń ṣẹlẹ̀ téèyàn bá fi àwọn èèyàn lẹ̀ nínú àwọn times yẹn láì pè àkíyèsí wọn ó burú ó pọ̀ ju dáadáa tí àwọn ìpèpè yìí mú wa lọ bọ̀tò ìpèpè yìí kó tẹ̀lé ojú ọ̀nà tí àwọn ẹni retí àkọjá lọ ń fi ń pèpè àdàwọ̀ ọ̀làwàlà wọn ti sọ

ilẹ̀ ilẹ̀ àbílẹ̀ ilẹ̀ ní ọ̀jẹ̀ kò lè jẹ́ lé bọ́ àwọn fàmìsí. ọmọ èkó <laughs> àtúntò náà kọ́ lọ́sẹ̀. àwọn ní kọ́ ń bá wọn ilẹ̀ àwọn ò sọ fún ọkọ̀ àwọn tẹ́lẹ̀ so àwọn ò sọ fún ọkọ̀ àwọn. Um, sọ wá ní báyìí ní sin àwọn tó ti rí owó òní àwọn tó fẹ́ ra another one àwọn òbí lè kọ́ àwọn ọgbọ́n náà sí ọ. wọ́n ní bọ̀dọ̀ àwọn wò pé táwọn bá sọ fún ọkọ̀ àwọn so ó lè ka àwọn òbí àwọn fún ìyàn burúkú ni wọ́n ṣe lè akọmọdé ti irú nǹkan báyìí so àwọn ọmọ náà ti máa ṣe. bá ṣe bó ṣe akọmọdé ti irú nǹkan báyìí láì sọ fọ́kọ àbí kọ́bí ọkọ rẹ̀ ni kó túbá tọ́rẹ́ṣẹ̀ ní ń dá òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn obìnrin sahabiyat ó ní gold ó ní àwọn dinar ó fi sọwọ́ sójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fífẹ́ràn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ẹ̀sìn ni ẹnikẹ́ni téèyàn ọba fẹ́ràn torí pé ń ṣètò ọlọ́run ṣètò òjíṣẹ́ náà sallallahu sallam ni bẹ́ẹ̀ ìfẹ́ yẹn orí ibú ni ó fà fún yàn.

ó ló yọ̀ǹda ó ní ó lè pè wá ìyàwó rẹ̀ fún mi ní nǹkan báyìí sallallahu alaihi wasallam mo dẹ̀bi léèrè pé sọ yọ̀ǹda ó ní mo yọ̀ǹda ó ní torí pé obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ láti ná nínú ọ̀rọ̀ rẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ tọkọ bá wá fẹ́ di àwọn ah, tí ní ọwọ́dọ̀ sọ fún mi ọ fẹ́ dá wàhálà lẹ̀ ṣẹ̀rí àwọn adásí wọn ló ní nǹkan rẹ̀ náà fún níyọ̀ǹda ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe but ó gbọ́dọ̀ gba àyọ̀ǹda ọkọ àwọn òbí ti ṣe mistake wọn ò fi tẹ̀sìn tó kí lọ́kọ rẹ̀ sọ lọ́sọ̀fọ́kọ rẹ̀ tí ọkọ bá tiẹ̀ fẹ́ gbà ní ẹ̀rọ àwọn òbí wọ́n lè bá a jọ sọ̀rọ̀ ah, ìlọsíwájú ìyàwó rẹ̀ ìlọsíwájú wọn náà ni at least àwọn ọmọ rẹ̀ ó nípìn bẹ́ẹ̀. wọn á mọ̀ bí wọ́n ṣe bá sọ ṣùgbọ́n kọ́gbà ṣe ọkọ ọmọ ṣe nǹkan kan lẹ́yìn ọkọ tí ó wàá di pé ọkọ wà á máa gbòòrò rẹ̀ sínú pé yàtọ̀ sí pé ó gbòòrò rẹ̀ sínú ẹ̀ṣẹ̀ ni ó ti dẹ́ṣẹ̀ ọkọ náà tó i trust láàrin ó pàtàkì gan fi wá di pé trust mọ́ àkókò máa tó lè gbẹ̀yìn wá sí ní pàtàkì èyí tó ti ṣe o kọ́ ọkọ rẹ̀ kọ́mọ̀ bí ó ṣe ṣàlàyé yẹn but kọ́ á kọ́ntínú pẹ̀lú lọ láì chẹ́ǹjì wa ó ń takò ọ̀rọ̀ jíṣẹ́ sallallahu alayhi wa sallam ọ̀dẹ̀ tún dá wà ní àwọn àtọkọ rẹ̀ ó ń gbin ìbàjẹ́ fún ọ gbọ́dọ̀ mójútó yẹn náà a sọ́lá àti inṣàlá الله أكبر الله أكبر حتى أن